Àsàlámù àlékún ìgbàkúgbà sẹ́yìn èdè bá pinnu láti fọmọ ohun sí ilé ìṣòro sì dágbàlagbà ló pinnu gbọ́dọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀. Ẹ̀yìn káwọn oníṣẹ́yìn tó yẹ kí ni mo ìmọ̀ ẹ̀jẹ̀ láì ní kásìkò. Ìwọ̀n ìjìnlẹ̀ ẹ̀kọ́ ìdílé ẹ̀kọ́ àwọn olùsílẹ̀ fi mojú bèrè kọ́lọ̀wọ̀ bá àlọ́ à kùlíyàtò àlùsùnà wà jàmá wà níbàámu pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìtìláyé ẹ̀já rí ó fi mọ́sálẹ́wù. aago mẹ́jọ àárọ̀ sago kan ní ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jú àlàmísì àti jímọ̀. ètò yàtọ̀ àyẹ̀tà ìdùn kò àná máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà Adébàtà Ìlọrin tí wọ́n ṣe. Ilé ẹ̀kọ́ náà wà lágbèjúkọ̀ Àlájẹ́ Ìyábọ̀ ìwọ̀n ọ̀lẹ́gbọ̀n zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Olùdíjẹ́bù Áṣìṣú lọ jàmá Adébàtà Ìlọrin ni ìtẹ̀síwájú ti dé bá kéwu kíké káyọ̀ ká máa fẹ̀kọ́ sọ́nà fún mi. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina.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 sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé annabi àwọn sọ̀hábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà annabi sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama abẹ́lọ́n kó fi kẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn ètò àdínà yóò sọ̀rọ̀ òun ni ó tún bẹ̀rẹ̀ báyìí so ọlọ́wọ́ báwo wọ́n tún wá ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀n kó mọ́ ṣàbáwá dúpẹ́ fún wa kó ṣàlékún dáadáa fún wa o gbọ́wà mùsùlùmí tí a ń gbọ́wà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu na ọ̀rọ̀ tí a ń bá bọ̀ wá ní ìjẹjọ́ òun náà ni ọ̀rọ̀ nípa pé al-muslim al-haqiqi gidi أو هل muslimun haqiqi sí mùsùlùmí gidi ní ọ ṣùgbọ́n tí ó bá ń gbọ́ra wa káwọn ká máa bíra wa ní èrè so ìdáhùn sí àwọn ìbéèrè yìí òun náà láti wá mú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ ní èèyàn gbọ́dọ̀ mà tó gbọ́dọ̀ yéèyàn nínú ẹ̀sìn kí o tó lè jẹ́ mùsùlùmí gidi orúkọ ìmúra nílà àwọn èèyàn fi ń jẹ́ mùsùlùmí àwọn tẹ bá padà wá wo ní tí ń jẹ́ pé tí ẹ fi ń jẹ́ mùsùlùmí gangan kò sí ní ara ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí àti kọ́lọ́n wa kó ṣàánú fún wa so níbi tá a wà òun náà ni ọ̀rọ̀ nípa tawhid rububiyyah àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá máa ń ṣe tó ṣe pé ó gbọ́dọ̀ dá mùsùlùmí lójú tí ọlọ́run náà ni máa ń ṣe ẹnìkan ò lè ṣe so níbi tí afọ́nìjẹ̀jọ ọ̀rọ̀ kí ọmọ yẹ iṣẹ́ wò pa nǹkan tó pamọ́ lé ní dáfẹ́ gbéyẹ̀wò nínú rògbò bí ìyanu iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe pípín ẹ̀ sì gbọ́dọ̀ gbàgbọ́ ni gbọ́dọ̀ ní iyèméjì lórí rẹ̀ pé àbí òun ní ṣe ni àbọ̀ nǹkan ní ṣe kí ni nǹkan náà òun náà ni hibullah hibullah li makhluqatihi ọlọ́run ọba òun lọ́ba tó ń ṣọ́ gbogbo ẹ̀dá rẹ̀ tó dá a gbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run ọba òun ní ń ṣọ́ ẹ̀dá rẹ̀ tó dá ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn mùsùlùmí mùsùlùmí tí ò bá ti gbà pé ọlọ́run ló lè ṣọ́ òun tí kò dá lójú so ó sọ jáde ni kò sọ jáde ni irú ẹni yẹn kò lè jẹ́ mùsùlùmí o tàbá oléwó nú àwọn àyà al-Qur'an a rí àwọn ẹ̀rí lóríṣiríṣi ọlọ́run bá ti ń jẹ́ kó ń yé wa kíkí gbogbo nǹkan tí mo dá èmi ọlọ́run ọba èmi ni mò ń ṣọ́ èmi ni mò ń mójútó so kò sí ní ọwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan àmójútó rẹ̀ so kọ́lọ́ ọlọ́run ní pé mi ì fi ọmọ ènìyàn kalẹ̀ ó ṣe lóko kó mọ láì sàmójútó àlámọ̀ rẹ̀ ọlọ́run ọba nínú suratul eh, Shu'ara suratul Shu'ara àyà ẹlẹ́kẹfà a'udhu billahi minash shaitanir rajim olúwa ní Allahu hafizun alayhim Allahu hafizun alayhim tó wá ní èmi ni mò ń ṣọ́ ẹrú mi tí mo dá ni mò ń ṣọ́ so bákan náà nínú súrọ́tù Yusuf ọlọ́ni fallahu khayru hafizan ìwà ní èmi ni mo lóore lẹ́ni tó mọ ẹ̀dá sọ ìníjíká burú ṣe ìníjíkọ́ aláburú ọ̀tẹ̀ tó ní ọlọ́run ọba ni wọ́n ni mò ń ṣọ́ ẹ̀dá sẹ́wọ́ inú àwọn ẹ̀dá ọlọ́run ọba dá sánmà ilẹ̀ ẹlẹ̀ olúwọba ní èmi ni mò ń sọ bí sọmọ sí tó tó pé kò síbi tí wọn bá dé láyé min ayatihi khalqu samawati wal ard nínú àwọn àmì ọlọ́run òun ni bó ṣe dá sọ́nà bó ṣe dá ilẹ̀ ẹlẹ̀ ọlọ́wọ́n sọ ní suratu Fatir pé inna Allaha yumsiku as-samawati wal ard olúwọba ní èmi ni mo gbá sánmà mú ni mò ń sọ àtìlẹ́lẹ̀ mi ni mò ń sọ antazula méjèèjì ò já sọmọ kò já wálẹ̀ ní ló máa ni mò ń sọ ọlọ́run ní wọ́n la ń zá làtà tí sọmọ àbílẹ̀ lẹ̀ tó bá tiẹ̀ wá já tó yẹ nǹkan in amsakahuma min ahadin min ba'dihi sẹ́nìkan bẹ tó lé lóhùn èmi ni màá sọ ìyá ìníjẹ́ kó já ní màá mójútó ló wá ní sùn tọ̀ sọnù sọ́dọ̀ fatia tí wá wo ọlọ́wọ́n bá wọ́n sọ fáwọn ẹ̀dẹ́ ènìyàn pé la khalqu samawati wal ardi akbar min khalqin nas. sánmà àti ilẹ̀lẹ̀ kó ń kálukú náà jọ fojú wò ṣé ta ló fẹ́ tó sánmà ta ló fẹ́ tó lẹ̀lẹ̀. ọlọ́wọ́n bá azza wa jal tó wá ń sọ sánmà tó ń sọ ilẹ̀lẹ̀ tí ò jẹ́ káburú ṣe é pé òun náà ló ń ṣàmójútó rẹ̀ lájọ tó ti dá hmm, kó tó dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti dá sánmà ó ti dá lẹ̀lẹ̀ so ọlọ́run wá ní èmi ni mò ń sọ ó tóbi jù yín lọ wọ́n ní ẹ̀jùkọ́ aláyín jẹ́ wọ́n lákínà akthara an-nas la ya'lamun aláìmọ̀kan lọ́pọ̀ jù ní ẹ̀yìn èèyàn yìí aláìmọ̀kan lọ́pọ̀ jù nínú yín èmi ni mo lè ṣọ́ yín ẹ wá wo sánmà àtìlẹ́lẹ̀ yẹn o tàbí inú suratul eh, inú Baqara níbi Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يهوده حفظهما ولا يهوده حفظهما قلوا أني àga ọlá àwọn ó ju sánmà àtìlẹ́lẹ̀ lọ wọ́n ní kò wá ní òun lára o kò kágara kò káwọn lágara ìbòbóhùn mọ́ láti sọ sánmà àtìlẹ́lẹ̀ bóun fi ń sọ kọ́lá kò ní òun lára rárá ṣùkà tó wá ní wọ́mọ èdè ènìyàn ló wà mọ̀ pé sọ́lọ́run tóun ló sì lè sọ àbí nǹkan mélòó lè sọ nkálukú nàmọ gbogbo tó nkálukú fi ń ṣe ìṣọ́ra ìṣọ́ra aláìní tó bá ti yẹ pé kìí sí ọlọ́run ló ń wá ló ní ìṣọ́ra kẹnìyàn mọ̀ pé òun ṣe mùsùlùmí èyí ṣe mùsùlùmí òun lè jẹ́ mùsùlùmí láéláé tó bá ń bi ọ pé ṣọ́lọ́run ni oníṣọ́ra rẹ tó lè dáhùn pé naam tí wọ́n sì wo iṣẹ́ ọwọ́ rẹ ti ṣe ọwọ́ rẹ náà tó mọ dáhùn pé naam pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní ń ṣọ́ mi àmọ́ tó bá ti pé òun ń sọ jáde pọ́lọ̀ ní ń sọ wà àmọ́ wá ń wo iṣẹ́ ọwọ́ rẹ àtàwọn ìgbésẹ̀ rẹ àtàwọn kankan tó ń ṣe tí wọ́n ń túmọ̀ sí pé ìrọ̀lẹ́ ọlọ́nkọ́ ní sọ ò tí ní tawhid rububiyya ò lè jẹ́ mùsùlùmí láéláé ṣe rí ọ̀rọ̀ tí mo ń sọ yìí sànàwọ̀ tí wọ́n bá súnmọ́ àwọn èèyàn tí wọ́n bá rí ìṣẹ̀mí táwọn èèyàn ń lò pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn wá ìṣọ́ káàkiri àwọn èèyàn di ẹlẹ́bọ wọ́n di kèfèrí gbáà látara pé wọ́n wá ìṣọ́ pé àwọn aláburú ń bẹ aláburú ń bẹ nínú ẹbí wọ́n bẹnu ara wọ́n bẹnu ọ̀rẹ́ wọ́n bá tèèyàn jẹ́ àfi ká sọ́ra wa ẹ̀yẹ́ ti di kèfèrí lọ gbáà wọ́n ti di ẹlẹ́bọ lọ látara pé wọ́n ń wá ẹni wọ́n ń wá ìṣọ́ tán bá ní ọ̀nà wo làwọn èèyàn ń gbà di kèfèrí jù tí mùsùlùmí ń gbà di kèfèrí tán di aláìgbàgbọ́ jù ọ̀nà ìṣọ́ yìí náà bẹ̀ẹ̀ tí à ń wọ́n náà tí àìsọ́kàbúrú ṣe mí nì ìjọkàbúrú sọmọ mí nì so àwọn èèyàn mọ̀ wá wá oríṣiríṣi káàkiri àwọn èèyàn àwọn ológun dúdú àwọn ológun funfun wọ́n lọ gbá rẹ̀kẹ̀tẹ̀ àwọn ológun dúdú náà làwọn tẹ́ ti mọ̀ yẹn àwọn tó ní ẹ ò jó ẹ ò lọ ẹ ò gun ẹ ò fọṣọ dúdú sí àwọn ológun dúdú nù ẹ wàá sin nígbẹ́rẹ́ àti ẹ jọ papọ̀ ẹ ò fi ẹ̀kọ lẹ́ ò fi lọ́ lẹ́ fi lò ẹ fọ ẹ̀kọ ẹ̀kọ tútù so àbí ẹ dà papọ̀ mí ikú pupa ẹ ò láa so àwọn kan nìyẹn àwọn onídúdú náà nù wọn mi bẹ òun nìkíní yìí ó di mọ́ra ni ọmọ ṣokọrùn káàkiri gbogbo eléyìí béèrè tó kàn mọ́ bíra rẹ tó fi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí ń sọ yìí tí gbogbo nǹkan tó ń wí ṣóun lọ́lọ́run tí wá ti lè dáhùn pé kìí sọ lọ́run kí ló ń sọ kó kí ló ń wàṣọ látara rẹ̀ fún kí ló ń fi nǹkan yẹn sì ṣọ́ra fún kí ló ń wá nídìí e, nǹkan tán jó tó ń dàjẹ́ kí ló ń wá nídìí gbẹ́rẹ́ kí ló ń wá nídìí ọṣẹ dúdú lọ lè mọ̀ pé òun ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni àwọn onídúdú nù táwọn onífunfun náà tó ń bẹ àwọn làwọn onífunfun àwọn tó ní pé àwọn mú àyà Kùránì àwọn hàn ẹ wà wá ewé bí ìrànà ẹ lọ papọ̀ mọ́ ẹ bó léwé bí ìrànà ṣe jọ mọ́ kúrè sí yù ní hàn bó ló ṣe jẹ mọ́ra wọn náà ló fi fi ìrànà sí fún ọ sànàbí náà ló ní kọ so àwọn ẹbọ funfun nù ẹbọ funfun náà làwọn yìí wọn irú ẹni lómi bá débi pé ẹ hàn ni tẹ bá hàn àyà kan ẹ wà á ṣó àmọ́ ẹ wà lọ́lẹ́ fi awọ lẹ́fi pa ẹ máa ṣó mọ́ra káàkiri nítorí kíni ẹlòmíì ó de mọ́ mọ́tò rẹ̀ kò fẹ́ ká burú ṣe mọ́tò òun gbogbo eléyìí wàláhì ó ti tako gbogbo àyà al àǹtà kálẹ̀ yìí wallahu khayru hafizun lúwa ní èmi ni mo lórí ni mo lè sọ yín wa huwa arhamur rahimin àánú yín mo láàánú yín jù mo láàánú yín jù mo ní àánú yín púpọ̀ jù mo kẹ́ ẹni tó mo èmi ni mo lè sàánú yín ju gbogbo ẹni tó lò wọ́n sàánú yín lọ. sọlọ́ ọba yìí náà lọ́wọ́ ní èmi ni kẹ́ ẹ mọ wá lóníṣọ̀ èmi tí mò ń sọ sánmọ̀ tí ojú mi tí mo tí mo mójútó lẹ̀lẹ̀ tí n jẹ́ kí nǹkan kan ṣe wàlá yàwúdù ṣègùnbóhùnà tó yẹ pé kò ní mi lára tí mo fi ń sọ sánmà àti lẹ̀lẹ̀ kí ló fẹ́ ní mi lára láti sọ ọlọ́run náà ni kò dúró tì í sórí látara pé òun wá ṣọ́ yìí tó ò dún lọ́dọ̀ ọlọ́run ọba tó ò dún ní ojú ọ̀nà tí islam gbé kalẹ̀ tó dún ní ojú ọ̀nà tí ọlọ́run ọba fi ẹni rán sí wa Allahu Akbar Nabi Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run rán sí wa pé ó yá lọ lè bá wọn ṣàlàyé tí ó tán bá ti ń wá kí àwọn àwọn nǹkan tí wọ́n الشيطان نمو لفاراتي وأنه, وأنه رجال وأنه كان رجال من الجن يعوضون برجال وأنه كان رجال من الإنس يعوضون برجال من الجن فزادوهم رهقا قل على الجنة أو بودلو لي فاراتي على الجنة ìkà àlìjànú lèmi lèmi lọlé lèmi lọlé ń fara ti àlìjànú làwọn lọ làwọn lẹ ní náà lálẹ́ ọmọ sọ wa so àlìjànú bò àlìjànú tó ti fún òun gan ní ẹ̀dá ọlọ́run ọba ni olúwa ní àwọn kan bẹ wà náà kánà rìjálù minal jinn al ins àwọn èèyàn kan bẹ yẹ ìrùbú náà bí rìjálù minal jinn alìjẹ̀nú náà lọ lè ń fara tì nínú kọmọ ṣọ́ àwọn ọkọ̀ yá kọ̀tọ̀kọ̀tọ̀ yá ìlú yá kìlì kàjàkàjàkà yá ìlú yá kìlì kàjàkà yá ìlú sọ́lọ̀ ní jẹ́ ìlú sọ́lọ̀ ní jẹ́ kọ̀tọ̀kọ̀tọ̀ yá ìlú sọ́lọ̀ ní jẹ́ mọ̀tẹ̀mọ̀tẹ̀ yá ìlú sọ́lọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n náà tó bá lè sọ pọ́lọ́hún ní jẹ́ bẹ́ẹ̀ ó yẹ máa bá nìṣó àwọn tó bá sọ pọ́lọ́hún kọ́ tí wọ́n náà mọ̀ pé ra ọ̀há níyà ni àti pé kì í sọ lọ́hùn so gbogbo nǹkan tó bá ti ní kó sọ tí ìbá ti sepọ́ lọ́hùn ni wàláì èyí ṣe mùsùlùmí nítorí rẹ̀ rẹ̀ kó yẹra rẹ̀ wò ní àdúgbò ẹ̀yìn náǹkàlí náǹkàlí ẹ̀yìn oní àṣírí ẹ̀yìn oní kúndí gbogbo yẹn lọ lè wora yín ọ̀pọ̀lọpọ̀ yẹn èyí ṣe mùsùlùmí wọ́nra rẹ̀ wò rùbíyà ọlọ́run ló ru yín lójú yìí rùbùbíyà ọlọ́run iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe tọ́lọ́run ní sọ̀yàn ẹ́ tọ́lọ ní sọ̀yàn pé ọlọ́run ní máa ń ṣọ́ ẹ̀dá rẹ̀ náà lórí àyàn lójú yìí yóò sì mọ̀ pé àníṣẹ́ tó bá ń bi rẹ̀ pé àǹtà mùsùlùmí hakiki pé tí mùsùlùmí gidi ni ọ́ tó bá wá dáhùn rẹ̀ wá ẹ̀gzáàmì ṣọwọ́ rẹ̀ bí ṣọwọ́ rẹ̀ wò ó pé kí ló ń ṣe gẹ́gẹ́ so òun náà ni pé ọlọ́run ọba èèyàn gbọ́dọ̀ jẹ́ pé kéèyàn ó fara tì í kéèyàn ó wà lóníṣọ́ ọlọ́run ọba gbogbo ẹ̀dá tó dá Allah Akbar kò sí tí ò lè sọ́fà ẹ wo sánmà bó ṣe tó àti ilẹ̀lẹ̀ bó ṣe tó olúwa ní èmi ni mò ń sọ wọn ọlọ́run tó ń sọ ọ́nà Suratul Mu'minun pé kul man biyadihi malakutu kulli shay ọ̀dọ̀ ta ní agbára gbogbo nǹkan wa huwa yujir tó pọ́lọ́ náà ní máa ń ṣọ́yàn wala yujaru alayhi ẹnìkan ò lè sọ ọlọ́run ò lè sọ kò sí nǹkan tó lè ọlọ́run ní ṣẹ́dá nǹkan tó ta àìlàmú ló bá ń ṣẹ́ màbáwọn ṣe e báyẹn kí mi ni mo ní ìkápá gbogbo nǹkan lọ́wọ́ kí ló tó fi jẹ́ pé ẹ̀yà sínrin ló mọ̀ wákàkiri agbárí ejò ló mọ̀ wákàkiri ẹ̀yà taare ló mọ̀ wákàkiri òun sí lọ lè sásọ́dọ̀ tó dáa tó dé ejò ẹ́ tó gbogbo awo ẹkùn tó dá àgbákò òsì ẹkùn ni wọ́n ń fi awọ rẹ̀ ṣe nǹkan sí pa ẹkùn ẹkùn kú nìwọ́n ìtọ̀ á mú awọ rẹ̀ lọ́wọ́ fi ń ṣe ìgbàdí ló fi ń ṣe oúnjẹ tó ń dè mọ́ra káàkiri náà lọ́dún mọ́ni káà ní ń kún tó ta àìlàmù náà ní ń kọ́ra ìkọ́ra kí nàkàkàrà nẹ́sì láyé àìlàmù ẹ̀yìn èèyàn irú ìwọ̀n òpèsè olúwàlá kọ́lùkù samawati wal ardi akbaru min kọ́lùkì náà a ní sánmà ó tóbi jù yín lọ ó kílẹ̀ kò rújú wọn ni kí ló tẹ̀lé sèmi ní ń sọ wọn mi ní mójútó wọn ìṣàlẹ̀ mójútó ẹ̀rí nínú oyún náà bá mójútó ọ ọwọ ọwọ́ ọ̀tá kankan ọ̀tọ́ nínú oyún wọ́n bí ọ kalẹ̀ o ò làákàyè títí fá òfin rákò òfin rìn káàkiri ọwọ́ primary school ọmọ tí ń jọta wọ́n wá di pé wá dàgbà tán lórí ẹ̀ṣẹ̀ wá pé pé wá ní ọ̀ṣẹ̀ wá mọ̀ táǹgbà ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wá ń sá káàkiri èyí ó ṣe òfò ni ó lè jẹ́ mùsùlùmí láìláì pẹ̀lú orú nǹkan báwọn kódà kọ́ ọmọ tó pàfà ló fún ọ bí kọ́ ọmọ sábẹ́ láìláì ọgbọ́dọ̀ gbá àfi nǹkan tí anabi sallallahu alaihi wasallam bá fún ọ báyìí pé ìṣọ́ra lélẹ́yìí ibi tó lọ́wọ́ ti jẹ́ kó bá da fún àwọn àfáà súnà nìyẹn yóò da fún àwọn àfáà súnà ó ní ìdùnnà nǹkan àlíkà kan irọ́ ní asatirul awwalina iktasabaha irọ́ irọ́ táwọn kankan kọ́ gbé kalẹ̀ wọ́n sì fọ́ọ̀mù rẹ̀ fọ́ọ̀mù létí rẹ̀ ẹlòmí ó ní òun fẹ́ ṣe mọ́dárí kan ẹ̀rí mọ́dárí kan níjọ́ ni níjọ́ ni níjọ́ ni kò ní padà kàn án lérí ní padà náà ni ẹ ẹ arọ́bí níjọ́ ni bí ò ní padà kàn án arọ́bí ẹ kárọ́bí ọ̀rá kẹ́kẹ́ kọ́mọ́sì wọn wọn wọn àmọ́ oríṣiríṣi wọn nígbàdí wọn ní bàǹtẹ́ oríṣiríṣi wọn ò yàtọ̀ sí olóògùn wọn ò yàtọ̀ sí àwọn oṣù ọkùnrin àwọn láàfáà wọn ládùú gbogbo ẹ wọn ní oríṣiríṣi láṣọ kọ́rùn wọn láṣọ mọ́dí wọn sáṣọ pọ́wọ́ wọn ní gbogbo bẹ́rẹ́ gbogbo ìgbà ògùn kó ògùn bó délé wọn wí ní kékeré wọn yàtọ̀ sí babaláwo wọn ní àwọn àwọn àwọn àwọn àwọn ń sọ àwọn ń dínà àwọn ń dira náà ni bí ọmọkùnrin òtó ara ló ń dì bàbá fẹ́ di kèfèrí fẹ́ jáde kó Islam so anabi sallallahu alaihi wasallam tí Ọlọ́run bá rán sí wa tó tí wọn kí gbogbo ìṣòro yìí láàmà ni ọlọ́run wá fún ànábì ní àwọn ìlànà àwọn ọ̀nà rọrùn tó clear jù tó clear jù tó pé ọlọ́run bó sì yan oníṣọ́ fún ọ tó sì máa ṣọ àwọn nǹkan tó tún wá rọrùn kéékèèké Allahu Akbar tó pé o tó bí àmọ́ nǹkan kékeré lẹ́rọra wí ọ̀nà tó gbà kílẹ̀ ti iṣẹ́ tí ó sì ṣe sí pọ̀ bùháyà látọ̀dọ̀ ọlọ́run ọba tó fi rán ànábì sallallahu alaihi wasallam sí wa onímọ̀ kọ́ra ayatul kursi àbí mọ̀ kọ́ra ayatayn fi akhir suratul baqara kafatahu Allahu akbar anábìyàn tó bá ń ka ìgbẹ̀yìn suratul baqara amana rasul aya méjèèjì yẹn tó ń ka kafatahu ó ti tó fún oníṣọ́ ọlọ́wọ́ bá méjèèjì ó ti tó ẹ́ amẹ́nà rasul ẹ̀wọ̀n kan ó nídìí òun síngbẹ́rẹ́ káàkiri òun fi ọ̀bẹ ọ̀bẹ bíléèdì àfi síngbẹ́rẹ́ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agbárí ọmọ á sí ẹ̀jẹ̀ ẹ̀rì jàǹbá ni àwọn ológun yẹn ga àwọn ní nàǹkàlẹ̀ àwọn ológun nàǹkàlẹ̀ wọn wà ní wàá wá ewé bí ìrànà ẹni tó bá wúwe bí ìrànà tó wà lọ́pọ̀ wọn wà láwùjọ sí mú kàmínà mẹ́sì ó wà wọ ẹ̀tùbọn ẹ̀tùbọn òun ni wàá ta ọlọ́pọlọ dáadáa lọ ta ọ ní ọpọlọ wọn ni ẹdí ọmọkùnrin ò tó ẹdá pé ẹwu ẹwu bó ṣe ń lo ẹbọ papọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ gbúrú eléyìí kì í sí ìlànà tá nàbí là kalẹ̀ fún wa àwọn àtàrà nàbí ń bẹ̀rẹ̀ kẹtẹ tí tó sì rọrùn pípa nàbí tó bẹ lè kà láàárọ̀ báyìí tí tí ó fi di ilẹ̀ ṣú àbúrò ọmọ ènìyàn àtàlẹ̀jànú kò ní fọwọ́ kàn ọ́ náà ni mùsùlùmí gidi ò nídìí babaláwo mùsùlùmí gidi ò nídìí babaláwo akẹ́kọ̀ọ́ lọ lé òun sálọ́dọ̀ rẹ̀ mùsùlùmí gidi ò nídìí sáyẹn ti ń sáyẹn ti wọlé tán so ò nídìí rẹ̀ fún ọ̀nà lè ń bìrì kankan lọ́dọ̀ nìkankan pé kọ́ pé òun wáṣọ ọlọ́run ẹ̀yà ẹ̀dí ọmọkùnrin òtún náà ni ẹ̀ ń sáfáyé ayé ebo ayé ebo níbo láyé yẹn wà gangan ó yẹ kán dẹ́rù bọ́ kán dẹ́rù bọ́ jọ. Assalamu salaam wa

àwọn ayárakọ̀ á ní má fún mi òun ẹgbẹ́ fún ọdún hmm. ká ṣe pé ọlọ́run ló sábà bí àṣẹ lọ hmm. a sì ṣe bí ọlọ́run ti sábà ṣe hmm. kọ̀ tako tẹ̀yà ìsìlámù Náà bẹ́ẹ̀ni ọjọ́ ìzọpọ̀lọ̀ fẹ́ra, àwọn kan tó dáa jù òun ni kúṣẹ́ gbogbo nǹkan tí yóò So tó àpé ìtànábì ní kẹ́ ṣe náà lẹ́nu yẹn ṣe, ènìyàn gbàládà pé ó ṣe ìtànábì ní kò ṣe, dẹ́lẹ́yìn náà yóò tó wá ìwòsàn àwọn tó wá ṣe pé ní tànàbí ò ní o ṣe ni wọ́n ní ọlọ́lẹ̀ kàtàbá tí àdá tànàbí ò sì wí bẹ́ẹ̀ tó fi yé báwọn tó tó wá ṣe tọ́lọ́run tó ló ń sábà bí ó gbalada pọ̀ ka Kùránì àmọ́ tó ń gbalada pé ọ̀yà pa ìlànà Ànábì sallallahu alaihi wasallam so àmọ́ bá ń ṣe ń sọ yìí náà á òun wá dájú kí ọmọ kí ojúlé àbíkọmọ ọlọ́run wá ìwé rí ìrànlẹ́ àmọ́ tó dáa jù ní pé wọ́n náà sún mẹ́sìn dáadáa gbogbo àwọn kan tí mò ń sọ ìwà láyìn tó rọrùn ni ẹwúrú ní ti ẹntẹ nínú oorun yẹn bí i ibì kan rú ntánàbí sọ gẹ́gẹ́ ni pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ìlà ṣàká ahadukum bi udwin min jismihi yìí àwọn kàmọ́kàlà sọ̀rọ̀ ànábì níta nìkan bá ń rí ibì kan tó ń pín tó ń wọ́ lára rẹ bóyá nínú wọn ni ànábì náà billahi wa qudratihi min sharri ma hajiru wa uhadhiruhu anan ni ko ayi bele méje a'udhu billahi wa qudratihi min sharri ma ajiru wa uhadhiruhu a'udhu billahi wa qudratihi min sharri ma ajiru wa uhadhiruhu a'udhu billahi wa qudratihi min sharri ma ajiru wa uhadhiruhu anabi nin kan yo fin kale so inte kan yo fun gaga ni se mo re ni da gẹ́gẹ́ bí nisin ki ri o kan mo fun yan kan wo pe ape run to le ra kinerjere ora panadol so àbí lọ ra panadol ó lè jẹ́ pé tí ń fọ ohun tó bá lọ sọ́dọ̀ medical doctor gẹ́gẹ́ yóò sọ wọn pé panadol kọ́ o pé n ti ń ṣe ọ́ yìí kìí ṣe kìí ṣe malaria fà kíní ló fà o yóò sọ pé yóò ní ẹwọ bóyá kíní kan ló fà yóò sọ fún wọn sọ ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ fún ọ bẹ́ẹ̀ náà nírú eléyìí tèmi náà ṣe yìí ntálẹ́bí ni a ṣe gẹ́gẹ́ ni mo kà fún yẹn o síbi kan bá ń ròyìn àbí kan àbí ara níyàn so àmì yẹn ń wá ìṣọ́ àwọn nǹkan tí àmọ̀kà ni mò ń sọ fún wa yẹn ẹ jẹ́ ká bóyá àwọn yẹn fẹ́ lè fẹ́ wọlé kan tí ìmọ̀ nọ́mbà zero two one zero eight five zero one three seven one zero two one zero eight five zero one three seven one èyí tó wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kan challenge wọn ní ní kí wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ zero two one zero eight five zero one three seven one so òun náà nìyẹn nǹkan tí yóò ṣe gangan nìyẹn so anabi sallallahu alaihi wasallam kúlù wọ́n tó bá tún ka suratul ayatul kursi yìí Allahu la ilaha illa huwal hayyul qayyum tí mo kà lẹ́ẹ̀kan anabi ní wọ́n tó bá kà ọlọ́wọ́n bó yan olùṣọ́ kan fún ọ màláìkà tó máa ṣọ́ títí tó bá pẹ́ láàárọ̀ lọ kà tí ó fi dálẹ́ tó bá pé alẹ́ lọ tí ó fi dàárọ̀ tó ọ̀kan tó nìyẹn. a'udhu bi kalimati Allahi tammati min sharri ma khalaq máa kà á láàárọ̀ àti ìrọ̀lẹ́ bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim so àwọn nǹkan tí ó mọ̀ súnmọ́ lọ́run ọlọ́run tó máa ṣọ́ ọmọ ìgbàládà pò so bákan náà ẹ wo kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas anábì ní ká máa kà tá bá ti kà iṣẹ́ ọlọ́run ọba ní afẹ́ sùn àwọn nǹkan tó kéèyàn ká àtikárù náà kéèyàn ká anábì ní kọ́ kakula sọ falak kúlọ́sọ́bì náà kúlọ́sọ́bì rẹ̀ kúlù wọ́lọ́ ahad kọ́ ká kó wá tú sọ́wọ́ lálẹ́ tó bá fẹ́ sùn nígbà tó gbé tó fẹ́ sùn kó wá tọ́ sí tọ̀tọ̀tọ̀ kó fi para rẹ̀ kó fi tẹ́ gbogbo ọwọ́ rẹ̀ bá ká lára kó fi pa wọ́n sùn rẹ̀ lọ. tògbé léyìí náà ní nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó kọ́ wa. so kẹ́ni ó pèsè orí nọ́mbà studio kẹ́ni ọmọ so òun ni pé àwọn nǹkan yìí òun ni ká mójútó ká máa ṣe ká bà lè máa rí ìyọnu ọlọ́run délẹ̀ náà ìṣọ́ ọlọ́run ọba ní ọ̀nà ìrọ̀rùn ẹnìkan kò tó ní mọ gbowó lọ́wọ́ rẹ àìmọye olùmíì tó pé ó ń wá ìṣọ́ ọlọ́run yóò di ẹlẹ́bọ yóò di kèfèrí yóò jáde kónú Islam bákan náà owó rẹ̀ ó waste ẹ̀rí yóò ná owó ọlọ́mọ ẹ̀rọ tó ti gbà lọ́wọ́ ẹlòmíì ó kí ẹ̀tọ́ ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ṣe arẹ́sì kí fún yìí hmm? kọ́lá yìí wọ́n tó dá fìtínà sí ẹ̀lṣẹ̀ ẹlòmíì ẹ̀lṣẹ̀ ẹlòmíì dẹ́lẹ̀ iná àwọn ẹlòmíì náà tó pé mẹ́díkù dọ̀tọ̀ níwọ̀n àwọn ọmọọ̀sọ fáwọn èèyàn pé ẹlòmíì fẹ́ ẹsẹ̀ ilé tọ̀ ẹsẹ̀ ilé wo ẹsẹ̀ ilé wo ẹ́ so gbogbo àwọn nǹkan báyìí mùsùlùmí gbọdọ̀ mọ́ so káfí lè jẹ́ mùsùlùmí gidi ẹni tó bá ti ní pé ń wá ìṣọ́ tí kò tẹ̀lé lánàá tánàbí mú wá ìyànjáde kónú ìsìlámù ní jẹ́ mùsùlùmí gidi o àbẹ̀lọ́wọ́n ọba kọmọṣẹ́ àtàlẹ̀ rẹ̀ fún wa fún àti abáfẹ́ pèsè ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah sọ̀rọ̀ mi ń dágbére pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.